أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ غرقنا بكم البحر فأنجيناكم وأغرقنا آل فرعون وأنتم تنظرون وإذ وعدنا موسى أربعين ليلة ثم اتخذتم العجل من بعده وأنتم ظالمون ثم عبرنا عنكم من بعد ذلك لعلكم تشكرون وإذ آتينا موسى الكتاب والفرقان لعلكم تهتدون وإذ قال موسى لقومه يا قوم إنكم ظلمتم أنفسكم باجتهادكم الإبل فتوبوا إلى بارئكم فاقتلوا أنفسكم ذلكم خير لكم إن بارئكم فتاب عليكم إنه هو التواب الرحيم أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من أمضه ونفخه ونفخه بسم الله الرحمن الرحيم الحمد لله الذي بنعمته تتم الصالحات ثم الصلاة والسلام على رسول الله Adá ọpẹ́ الله أبا أبا ọlọ́run أبا ọba ọ̀kan ṣoṣo, ọba tó ó di mẹ́fà lónìí náà abẹ̀rẹ̀ níjọ́ òní àwọn àgbà méjì mẹ́ta mẹ́rin márùn ó fi mẹ́fà abẹ ọlọ́run ọba àlékè ọlá ọba ọba tọ́já sí bóun ló ṣe ní fún wa láti máa rí ààwẹ̀ náà gbà ọlọ́run kó gbà lọ́wọ́ wa. láì ní ti àsìkò wa ṣòfò ọ̀rọ̀ àwọn ọmọ Ísírẹ́lì tá a sọ pé wọ́n ya tọ́ọ̀gì tá ní wọ́n gbọ́rù parí tí wọ́n kọtọ ọlọ́run ọba ọ̀rọ̀ wọn náà là ń bá lọ áyà àdọ́ta áyà 50 òun la dúró sí lánàá níbi tọ́lọ́run ọba ti ń sọ wípé وإذ فرقنا بكم البحر فأنجيناكم فأنجيناكم وأغرقنا آل فرعون وأنتم تنظرون Àpé orí ńlá bọ́lá ń pe fáwọn ọmọ Ísírẹ́lì yìí, ọlọ́run wá pín odò, alópin sọ́nà bíi méjìlá. Àwọn ọmọ Ísírẹ́lì wọ́n sì la inú odò yìí a ní kí ìwà àtìfódò yìí fún ọ̀dà gẹ́gẹ́ bí kàtọ́ndìlà rí ọ̀dà gẹ́gẹ́ bí òkè ńlá wọ́n wá gba inú odò yìí lọ lílọ tí wọ́n wá gba inú odò yìí ọlọ́run ọba tó wá ṣàánú wọn fíráúnà ò lè bàbá wọn tí wọ́n fi kọjá odò fíráúnà àtàwọn ọmọ ogun ẹ̀ àwọn náà wá wọnú odò yìí ọlọ́run bá pa wọ́n rẹ́ ọlọ́run tó pa wọ́n rẹ́ yẹn má pa wọ́n jama ọlọ́run ti báyìí lọ́wọ́ ọ̀tá ọ̀rọ̀ wọn tó ká máa nínú nǹkan tó wá fẹlẹ̀ ànábì ọlọ́run àdéhùn kan ń bẹ tọ́lọ́run ọba sọ fún kan ń ọba pa fún abẹ́mi odidi ogójì ọjọ́ gbáko òun ni yóò sì gbọ́ ogójì ọjọ́ yìí àwọn ṣẹ́ ńlá ni ó fẹlẹ̀ láàrin àsìkò ara ń tó wàá ṣe wàá wá ẹnìkan tí yóò wọlé wàá wá ẹnìkan tí yóò délé dè ọ, ìrọ̀rùn náà ni Haruna àṣírí òṣèdódó bèèrè àṣírí wá aṣèré kí òṣè àmúrè káyínú sáàtì àkàkẹ́fẹ́ rọ kò إنك كنت بنا بصيرا قال قد أوتيت سؤلك يا موسى Orí ní fọ́ọ̀tù farabalẹ̀ dáadáa. A ka díẹ̀ nínú Quran chapter A tó ka díẹ̀ nínú A tó ka díẹ̀ yẹn náà. nínú sóràtù Yunus torí pé kùránì gan <clears throat> abẹ́ ẹ̀ sọ pé ọ̀rọ̀ ẹni kiri yóò ga jù ó ní nínú kùránì yẹn Jesus Christ àti Moses láì mọ iye ọ̀nà bẹ̀bẹ̀rẹ̀ ọlọ́run náà láì mọ iye ọ̀nà tó má sì pé èèyàn lè fíráúnà ṣùgbọ́n torí ni

kí tí ó wàá ṣẹlẹ̀ ṣúrọ́tù tọ́ alábẹ́ kábí ẹgbẹ́ lónìí torí pẹ́tà Musa kàkàkiri ni àmọ́ wá àtijọ́ra wọn àmọ́ àtijọ́ra wọn yóò lòdìdì sọ wá rí ṣúrọ́tù tọ́ a jáde láti àyà seventy nine wà mọ́ àdá sọ orí

ọlọ́run ọba lè rẹ̀ ní ọmọ Ísírẹ́lì kọ́dí àjẹ́ iná kó nílẹ̀ àdúwí kó èmi ọlọ́run ọba mo ti là yín ẹ̀dùsẹ̀ ọ̀tá ẹlẹ́yìn wàwà ádínà kó mánà wà máa wo nǹkan àwọn sàdéhùn lórí òkè sí ní iná máa gbọ́ abá yín sàdéhùn òkè yẹn wà nàzánà na al-manna wà sálúwà àwa ń sọ̀kalẹ̀ fún ní al-manna wà sálúwà oríṣiríṣi ìtumọ̀ làwọn àbá àwa máa ń fún àwọn nǹkan dídùn nǹkan jíjẹ nǹkan mímu aládìídùn òun ní ń jẹ́ bẹ́ẹ̀ kùlù mi ń tọ́jú bá fi ọ̀zà kọ̀ọ̀nà kọ́ ẹ̀yin ọmọ ìsírẹ́lì nǹkan àlálì ta a ṣe fún yín náà ni ẹ máa jẹ fi ì ẹ kọjá àlà ẹ jẹ àrámù àbáta fíìkì mọ́tà ẹ jẹ àrámù kankan tó ti yé àlálì òun ni kẹ́ ẹ máa jẹ pẹ̀lú ni kẹ́ ẹ jẹ yìí tẹ́ ẹ bá ti jẹ àrámù fàyà ìlà àlẹ́ ikú gbọ́dọ̀ bí ọmọ já sí wípé ọlọ́run ọba yóò kó lórí ẹ wọ́n máa ń ya àlèlà àlè ìgbọ́dọ̀ àkọsẹ̀ ṣé wá tó bá já sí pé ìbínú èèyàn ọlọ́run bá ti lọ lórí tó ní bí ìmìmì ó ti sọnù ó ń ló ń tọ̀ ní wà ní lábọ̀ ń ta bà ọlọ́run sì rí máa ń forí ẹ̀fẹ̀ jẹni tó bá tú bá wà á ó tún wá ń ṣiṣẹ́ rẹ̀ lẹ́yìn ìgbà tó iwe dèmi ọlọ́gbọ́ irú làwọn tá a máa fi mọ̀ náà ọlọ́wà wà máa ya musa àti abẹ́rẹ̀ ẹni tó báyìí sọ wá rí kápadà sínú súrọ́tù lè bá kọ́ra yẹn ọlọ́ni wà wà àrùbá tó máa tọmọ wà á nígbà tọ́lọ wọn bá Mùsá pàdé ogójì òrùkú rẹ̀ Mùsá ogójì ọjọ́ ogójì ọ̀sán àtòrú iwọ Mùsá ọwà aládìrún pẹ̀lú ilé ọlọ àti wọn Mùsá ọwà ajọ́ ọlọ ìwọ Mùsá ọwà àgbà ọ̀rọ̀ ọlọ ọwà àgbà ìmísí odidi ogójì ọjọ́ ni ọgbà ọ. kí ni nǹkan tó wá ṣe ó wá yan ọmọ ìyá rẹ̀ ìwé Harun fọlábalẹ̀ dáadáa ó ní Harun náà ìwọ máa bá ń rólé àtọ́wà bá mùsùlùmí gbogbo parí ká máa ṣe agbọ́dọ̀ lólórí olórí ní ọmọ máa bí ọyẹ ọmọ ọyẹ ẹ̀sùn ibi báyìí là ń lọ àti ìlọ ibi báyìí ìyẹn ní máa ń dé èèyàn ó ṣàṣeyọrí ṣùgbọ́n ìjọba àbá ti tẹ̀ lólórí máa wò ní ìpè èèyàn bá wà ní sùkúù olórí sùkúù náà máa ń pè ní kéde pírínsípà èèyàn bá wà ní yunifásitì olórí yunifásitì ní vice chancellor èèyàn bá wà ní bọ́yá nce àwọn ọmọ yà máa lo tó bá jẹ́ pólì wọn á máa lo rector ẹni ló máa jó lórí káwá sọ pé eléyìí ni University of Samsung káwá ní ta ló lórí wọn wọn ni wọn ò lò lórí yunifásitì yẹn ọjà yìí ká ní eléyìí department of computer ká ní ta ló lórí wọn wọn lò lórí ọjà yìí eléyìí ni ọyẹ ẹjẹ àdáni sínú kọ̀ǹpútà ìkálẹ̀ ní ẹjẹ àgbà lámà lójú ìkóni ẹjẹ àlẹ̀ mọ́lẹ́wò wàhálà ọba dé àlébí ọlọ́ mọ́fá àlẹ́yìn sọ́lá tù wà sàlám Ọwa anyị ọma ìyá rẹ̀ Harun ó lè na bá ní sọ́lé bá ní mójú táwọn ọmọ yìí ti máa l'akọdụ ọba tó máa ta ọ̀sẹ̀ tọmọlẹ̀ ẹ́jẹ̀là ní wa ń tó ń bọ̀ límú àwọn ọmọ Ísírẹ́lì látara pé wọ́n yàtọ̀ ìsọ́nà látara pé wọ́n ìgbọ́ràn àárín tó ló tọ́kù láàrin wọn wọ́n bá mú òkèlè pé mọ̀ọ́lù wọ́n bá bẹ̀rẹ̀ sí ní bọ́ wọ́n bá bẹ̀rẹ̀ sí ní jọ́sìn fún níbòmíì nínú Kùránì ọlọ́run ní ọgbọ̀n ẹjọ́ kan tiẹ̀ lakọ́ládéhùn pẹ̀lú Mùsá wà àtùmọ́ná àbí àṣírí àwọn anìkọjọ́ mẹ́wàá ọkọ̀ àwọn kan nínú àwọn onímọ̀ wọ́n nítorí àwẹ̀ táwọn máa ń gbà ní o lọ́dọ̀ àwọn ọmọ ìsírẹ́lì náà sáàtì ni ọlọ́run bá wọn bí mẹ́wàá kó tiwọn ológun jẹ́ fọ́ọ̀tì tí wá sì dùn lórí sáàtì àbí mọ́kàndínlé ọ̀gbọ̀n. àwọn mélòó àwọn àáfàá wọn lásìkò títẹ̀lẹ̀ yìí tẹ̀lẹ̀ wọn nínú oṣù èyí oṣù kọkànlá wọn lẹ́yìn ìgbà tọ́lọ̀ wọn ọba àlejò ọlá tọ́lá wọn lọ́wọ́ ọba ni lọ́wọ́ ìràwọ̀. àwọn bá yẹ ká máa dúpẹ́ fọ́lọ́ ká máa gbàlẹ́ áńgìlì láàyè wọ́n bá tó bẹ̀rẹ̀ sí ní fi ọmọ ràkúnmí wọ́n bá tó bẹ̀rẹ̀ sí ní máa ṣe nǹkan míì lẹ́yìn ọlọ́run ọba tó máa ta ọ̀sẹ̀ tó múlẹ̀ ẹ̀yẹ láàrin ìgbà ayé yìí wà á tó ń bọ̀ sórí àwọn èèyàn yìí èèyàn burúkú gbà ni wọ́n wàláyé ọ̀tá ọlọ́run ni wọ́n aláìmoore òun ni wọ́n wọ́n sì yàtọ̀ jìmọ́ lọ́rùn ọba lọ́wọ́ kí ni tó wá ṣẹlẹ̀ sí wọn nígbà tí wọ́n mú ọmọ ràkúnmí tí wọ́n ní làwọn ọmọ ẹjọ́ sì fọ́ máa wo ohun tó padà ṣẹlẹ̀ sí wọn kọ́ pé nǹkan ọgbọ́n òun ni. nǹkan tó já sí wípé tẹ́yìn ọba ti gbọ́rọ̀ sọ́gbọ́n ọmọ ọba lẹ́nu gbogbo àwọn èèyàn bútọ́lólé ayé lọ lánàá tí wọn ò gbọ́rọ̀ sọ́gbọ́n lẹ́nu irú nǹkan tó lọ́hùn ọba ṣe fún wọn ó tún ṣerú ẹ̀ fáwọn ọmọ ìsírẹ́lì ìjàmbá sọ́n gbára yọ ọ̀rọ̀ lọ màá ka díẹ̀ nínú ọ̀rọ̀ bàbá wa sọ́lé àlòfin mi nígbà tó bá tó àsìkò sórí àwọn èèyàn yìí tí wọ́n ya tọ́ọ̀tù mọ́lọ̀ wọn bá àlejò ọ̀la ló tó ní tọ́pà ọkùnrin kan bẹ nínú wọn sáàmì ríyù náà ń pè kí náà máa ń pè sáàmì ríyù sọ sáàmì ríyù yẹn òun lọ́wọ́ á sọ fún wọn ó lẹ́yìn èèyàn yìí ń bí fún yín sọ ẹ̀rí tí mo mọ́ yìí wá ìláwò mọ́sá fànáfí wàláì wọ́n bá gbàgbé sórí ní ìfẹ́ wọ́n ní sáàmì rí ìyẹn òun lọ́ bá mú ọ̀yìn ló mú jáde fún wọn tí wọ́n yá ẹgbà tọmọra fún nílé ní ẹ máa jọ́sẹ̀ fún ọlọ́run ọba nínú yẹn òun náà lọ́lọ́run ọba mọ́sá wọ́n bá gbàgbéra ábà ìlà okòmùwà ìlà òun ọ̀sà fànáfí. Ọba bá gbàgbé ó ní sáré ẹ̀rọ ìjọ ọlọ́run ọba yín ọlọ́run ọba anyị òun lè òun náà tó lọ́lọ́run ọba Mùsá àwọn náà bá gbà sọ yẹ kí wọ́n tọ́ọ̀dì wọn náà ní sáàmì o òun náà ní tọ́ọ̀dì náà àwọn náà tí sọ arú ẹ̀yin èèyàn yìí ẹ̀yin èèyàn yìí ẹ bẹ̀rù ọlọ́run ọba ẹ má sì nǹkan míì lẹ́yìn ọlọ́run ọba bọ́lá yín lọ́wọ́ ọ̀kẹ́rẹ́ àwọn wọn àgbọ́ sí lẹ́nu wọn bá ń sìn máa lò látara pé tọ́wọ́ àṣẹ yẹn inú bí ọlọ́run ọba sí wọn inú ṣe kí ni inú bí ọlọ́run ọba ọlọ́run ọba àlejò ọláwá ní tó òòrùn. fún tẹ́ ẹ ṣe ìgbò ń bínú kí n tó lè borí sí ní ẹ máa para ayé mi kí mo lẹ́mọ̀ ṣe sórí ọmọ ń pàdé àwọn àjọ ànábì sọ́rọ̀ wọ́n àjọ àjọ́lá láyé ànábì mú sá tí wọ́n bá fẹ́ lọ́hùn wọ́n bá fẹ́ tí wọ́n ní fún alápẹ̀rẹ̀ bóyá wọ́n tọ̀ ìtọ́wájú wà lára èyí táwọn ó ti fòmìnkà ara àwọn àwọn àwọn òkúta wọ́n wá fi òkúta bó ara wọn tí ó fi mọ́ nígbà tó bá tó wọ́n tó ṣe mọ́ra. àwọn sẹ́lọ̀n ọba àlejò ọlá èyí tó fi yẹ kí wọ́n kẹ̀yìn tí wọ́n dẹ̀ bànújẹ́ ní rárá ásàdàbúrúlà ò tó mi ẹ para yín ni gbogbo yóò wà máa bí àbúrò kíì. ìdí ni sáàdì mẹ́ta àwọn tó bá wá ní ni àwọn tó jẹ́ wọ́rí wọ́ríọ̀ àwọn wínà àwọn tí wọ́n bá wá àwọn ilé ìwà àforíjì tó orí pé yà ńlá ni ẹ para yín ni ọlọ́run wa ní ìgbà náà ẹ tó wá àforíjì ọlọ́run ọba kí n forí jì yín mo jẹ́ forí jì yín náà ni mo ṣe bẹ́ẹ̀ náà ni sórí sáàmì ríru wọ́n ló mọ èrè ni kìí ṣe ọrụ ọwá ìrànkò wa ọmọ èrè yẹn èrè ìrànkò lọ́wọ́ àmọ́ ó ní fẹ́ máa jọ́sìn ọlọ́run ọba ayérè wọ́n ní èrè tọ́mọ yẹn ló ní ń wọ́n ní góòdù ló èrè tó lágbára ní gold òun ló fi wọ́n bá ń jọ́sìn fún un nígbà tó wá di wípé wọ́n tó wá ṣẹbọ sọ́nà ọ̀gbà wọn wá ronú pìwàdà ọlọ́run wá ní tó o mo forí jì yín o ṣùgbọ́n o ẹ máa para yín ni fọ́kùtùlù àrùn fúsà ń yẹ para yín. Ah, káṣe kí ni ààrẹ para yín ni wọ́n bá mú ọkọ̀ ìdá ọ̀dọ́ ìdí òjòjú ara wọn ìdí òkè ìjọwọ́ra wọn kọ gba àwọn ọkọ̀ ọ̀rọ̀ tó bá ń sọ wọn mọ́ ti bẹ́ẹ̀ wọn tán. ọlọ́ni kó nígbà àyíká kò sí lẹ́yìn ìgbà náà ọlọ́run rẹ pé tọ́ọ̀tù yín mo tó wá forí dè yín làálà kó ń gbé sùúrù kẹ́ẹ̀ni máa dúpẹ́ ọlọ́run ẹ máa dúpẹ́ pẹ̀lú ahọ́n. ẹ máa dúpẹ́ ìdùnnàkọ́lùbì pẹ̀lú ọkàn èyí ò láti mọ̀ wípé ẹ̀sùn ìbànújẹ́ lórí ẹ̀ṣẹ̀ yìí ṣùgbọ́n tó ń ti bẹ́ẹ̀ ọmọ ìsírẹ́lì ìbúwọ́ tó padà wá bú ìwà àbúrò náà ó máa gbọ́ ọlọ́run bá wá ń sọ pé wá ìdí àtẹ́yìn náà mọ̀ ṣàlùkí dáàbà wà lùfò ọ̀ọ́ lálàkùn tààtàdúró àbẹ́ lílọ sí mú sábọ̀ ọ̀dọ̀ ọlọ́run ọba ṣeré pé tọ́mọ ṣeré mú sọ̀rọ̀ lọ jẹun bí kò sí pé wọ́n lọ gba ìwé ìmọ̀nà ọ̀nà ọba tàbílẹ́tà wa ọlọ́run tó mú sá ọwọ́ ọlọ́run wàyí bí àgbáyé náà mú sáré kì nígbà táwọn ọlọ́run fún tíra ní tíra náà àlìkùtà ọ̀gùn níbẹ̀ yẹn ni àtàwòrán nígbà tá a fún Musa ní Tàwọ́rẹ́tà wọ́n fòrò kan àṣẹ síra yẹn náà àtúntò ọ̀sẹ̀ nínú iṣẹ́ ẹ̀sìn kọ́ nínú Islamic studies lápẹ̀rẹ̀ alukur'an ó láwọn ọkọ̀ kan tí wọ́n ń jẹ́ arókọ̀ kur'an òun ni alufurqan ààrẹ alòwúdà ààrẹ àtẹ̀ǹdì are àlùkìtàbù gangan ààrẹ fáàbì àtúlùkìtàbù ààrẹ sábúrò mọ̀tání are àṣìfà àbí àṣáàfì are àrùkíyà are are are ati bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àṣetàwọ̀ náà gbogbo tíra ọlọ́run yẹn tó ti lé ń sòpin yà láàrin ẹ̀rọ àti kéde òdodo

nígbà tí mo bá ń sọ fún tó ń sọ ìjọ rẹ̀ tó ní yá kọ́ mi ìjọ mi iná kọ̀mùbọ̀ lábọ́tọ̀ àrùn fòsàkọ́ ẹ̀sìn kan ní ọmọ alábọ̀tún ni ìgbà tí mo dé tó padà sí ha Musa wà sọ̀práìsì ẹ̀yìn èèyàn ní sẹ́yìn lórí burúkú tó báyìí lẹ́nu ogójì ọjọ́ tí mo lọ ọ̀dọ̀ ọlọ́run lílọ tí mo sì lọ́nà torí náà ni àwọn tí ó wúlò fún láyé àtọ̀. ẹ̀tọ́ wa lọ mú nǹkan wọ́n ní inú bí ànábì Musa inú bí Musa púpọ̀ ní Musa tó ọmọ ìyá rẹ̀ gangan lọ́kọ́ bínú sí sọ̀rọ̀ èèyàn lọ ọdún kan wá ní mr brahman ẹ̀yìn ẹ̀ bá ní mójú tó laboratory mọ̀fìmọ̀ ó náà yìí mr okola ọyẹ̀ bá mójú tó kọ̀ǹpútà rùmù yìí ọba dé kọ̀ǹpútà rùmù àwọn ọmọ ti kọ́ kọ̀ǹpútà méjì wọn ò lè lọ bá títà tí ń kọ́ àgbèjì kó ní mr greek wá ìtọ́kọ́ kọ̀ǹpútà rárá ẹni tó ń kọ́ kọ̀ǹpútà yẹn òun ló gbé kí ló ṣẹlẹ̀ tó ń kọ́ kọ̀ǹpútà méjì ẹni tó wà ní láàbù lọ́rùn táwọn ọmọ ti dé kíni tí wọ́n fi da ogbó kẹ́míkà sílẹ̀. anábì mọ́tà wọ́n ló ya ha yá A àyà ninety two nìyẹn ní sọ́ọ̀tù tọ́ wa mọ́ọ̀mọ́ náà àkà ilẹ̀ ìrẹ̀ lẹ́yìn mi ìrẹ̀ kí ló ọ. kí ló kọ̀ fún ọ ọmọ Ísírẹ́lì tí wọ́n ń sílẹ̀ àṣẹ tá a tí ń sílẹ̀ a ní ìdákẹ́ pé ìwọ̀n bá sọnù kí lọ́kàn mi ọkàn àwọn ni wọn ní jí òsùn lóhun tí wọ́n máa wá tí wọ́n máa jalè ọmọ olórí ibú tán wá rọ́ọ̀bù lọ́nà àdúgbò wa ń bẹ máa tá a máa rà àdúgbò ń bẹ wọn irú wọn náà ni já ọ̀gbọ́n tàà sọ yé irú wọn ni ó máa jí fóònù wá mọ́sálásí irú wọn ni ó jí bàtà wá mọ́sálásí irú wọn ló ṣe ẹran léyà mọ́lẹ̀ tí wọ́n jí ẹran léyà rẹ lọ adẹ́dẹ́ ọwọ́ òun ó sáré rẹ̀ kí ló dé ìrẹ́ arúnà kí ló ń wò kí ló ọ nígbà tó orí pé wọ́n ń sọnù èyí sọ fún kí ló dé bẹ́ẹ̀ sí ni afa ìta ah! ẹ̀sùn yapa àṣẹ mi kí ló dé tẹ̀ yapa àṣẹ mi. ànábì haruna ní rẹ̀ Musa bẹ́ẹ̀ láàbì ni yabuna umma ìrẹ́ ọmọ ẹ̀yà mi má bínú sí mi kìí sẹ̀bi mi ọkọjá agbára mi ni látàkùnbì níyàtì ìwàlà àbírà ṣe wọ́n níbi tí rúbí mú dáké ọgbó irúgbà irúgbà arúnà ó sì fa ọgbà rẹ̀ báyìí àbá àgbàdìbò sí ìdí irúgbà àbá àjánà sí òní Ọwọ ń fa irùngbọ̀n rẹ̀ báyìí ló ń fa ó tún fa orí pé ah, á arú náà àṣẹ yẹ kí inú ọwọ́ ó máa bàjẹ́ sí èyí ráwọ̀ èèyàn kan máa àwọn wọ́n tó ń ọ̀fẹ́ yìí àwọn àbọ̀ Yorùbá àwọn àtolóòlù wọ́n jọ ń pààrọ̀ ọ̀nà àwọn àti àdúgbò wọ́n jọ ń àwọn àtìyá àjẹ́ wọ́n jọ ń pàdé àwọn àpò olórí ibú ẹlẹ́bọ nìyẹn ọlọ́run mọ́jì ajẹ́ kan ní ọmọ kóun táwọn náà wọ́n dá wà ní òòlù ẹlẹ́bọ láyélẹ́. ìlú mọ́tẹ́bí ló ń sá pé ẹ́ eh! èmi lélẹ́ yìí bímọ ọlọ́run ẹ̀fà lẹ́sẹ̀ yìí ìrẹ́ ọmọ ìyá mi onímọ̀bínú sí mi mọ́fà mi ní ògbà àbórí àwọn àpá àlẹ́rìí nù ànábì wa arúnà gan ó tọ́ ní ògbà nígbà àní àrùnlẹ̀ gẹ̀gẹ̀ fẹ́ ẹ̀gbọ́n tà sọ yé ó ṣe kí ni ó ní irùngbọ̀n wọ́n fẹ́ kọkùnrin ọmọ ẹ̀dá irùngbọ̀n rẹ̀ sí ọ̀gbọ́n ni yé ànábì ọlọ́run àrùnlẹ̀ ó ṣe kí ni ó ní sọ fún يبنهم لا تأخذ بليتي ولا براسي إني خشيت أن تقول فرقت بين بني إسرائيل ولم ترق بقولهم أني سوى من صفى ẹ̀rù ń bà mí ni ẹ̀rù ṣe kí ni ẹ̀rù ń bà mí mò ń páyà kọ́ ọmọ wàá sọ pé èmi ni mo pín àwọn ọmọ Ísírẹ́lì yẹ́lẹyẹ̀lẹ́ tó máa wọ ànábì wa Haruna òun náà tó ní point ọ̀rọ̀ unity ìṣọ̀kan ó nítumọ̀ lọ́dọ̀ tiwọn tọ́ba wá jẹ́ pé mi wá pé wọ́n ní ìsìn ọba wá dé pé à ìrẹ́ mo fi ìjọ ẹyọ kan lẹ̀ o sì pé wọ́n sí 200 kí n tó dé kí ló dé ẹ̀rù ń bà mí ní ìfẹ́ kí disunity ó fẹlẹ̀ òun ni mo

àbẹ́bí mọ́sá tó pàbọ̀ lórí sáàmì ríyù ó ní ìrẹ́ sáàmì ríyù kí ló dé àà fàmá kọ́túbùkà ya sáàmì ríyù ìrẹ́ sáàmì ríyù kí lọ́rọ́ lú ọ èmi ló sí ọ kí ló bà ní ọ àti gbogbo owó tí wọn náà bá ń dẹ́bọ̀ ọ́lẹ̀ èèyàn bú ní ọ kọ́ lọ́ba sọ̀rọ̀ tòbí mọ̀ làmúyẹ́bọ̀ sọ̀rọ̀ òde فقبضت قبضة من أثر الرسول فنبذتها وكذلك سولت لي نفسي sórí gbogbo àwọn pásítọ̀ máa gbọ́ mi àdírí wọn tún bí tí ó sọ pé ẹ̀mí olúwa sọ fún mi wípé nígbà tí mo wá sùn pásọ̀ mú ìdílé kàtà ní ó nígbà tí mo wá sùn afọ́jú kò ríran afọ́jú tó fẹ́ràn afọ́jú tó ẹ̀mí olúwa kọ́nẹ́rí irú tí sáàmì rí yù rí àwọn náà rí ẹ̀mí esu ni àlìjẹ̀nú ni tálìjẹ̀nú bá fẹ́ sọ̀yàn lò yóò ọ̀wà alálàkàrà ó rí ìkú rí ìwọ náà wà ní náà ti fi ṣe àbàyò wọ́n ní kí n wọ kálùà kálùà wà ní ni gbogbo tó bá ti sọ ó nífẹ̀ẹ́ rí nǹkan kan náà lèmi náà rí táwọn ò rí wọ́n lọ sọ pé òun rí màláìkà màláìkà kó rí kó rẹ́sù àbájáná ó ní mo wá bu ojú ẹsẹ̀ òjíṣẹ́ yẹn mo bu ojú ẹsẹ̀ màláìkà lèmi náà bá rárá sópọ̀ mara wọn mo bá kó pọ̀ mọ́ yé pẹ̀ mo bá ti dá ògìdì gbé màálù tí mo dá ẹ̀mí mi ló ṣe lọ́sọ̀ fún mi sọ́ọ̀bì ẹ̀mí náà làwọn náà máa sọ ẹ̀mí olúwa sọ fún mi pé àtẹ́ni burúkú nìyẹn ẹni tó sọ fún ọ pé lọ para rẹ ẹ̀mí èṣù ni má para rẹ jọ́ torí ọlọ́run ẹ̀mí tó ní kọ́ ọlọ́mọ àìkò ẹ̀mí èṣù ni jọ́ torí ọlọ́mọ àìkò ẹ̀mí tó ní kọ́ ọlọ́mọ mi bá tù jọ́ torí ọlọ́run adébẹ̀yìn nínú ọmọ mi bá tù ẹ̀mí tó ní kọ́ ọlọ́mọ ṣe náfìlà lójú ẹ́sprẹ́sì ẹ̀mí èṣù lélẹ́yìn ẹ̀mí tó ń sọ fún ọ pé kọ́ ọmọ fi irin kan transformer ẹ̀mí tó fẹ́ kọ́ ọ̀gàn mọ́ nánú wọ́n sọ pé ní olúwa ọ̀nà ti wòlíì tó ní jáàjá sọ ọ̀nà ti ọ̀nà sọ pé ní já ẹ̀kíní tó fẹ́ jáàjá wọ́n ní kì ní ń sáwọn lè lọ ti rántí tó fi di pé kánú àwọn èèyàn yìí bí wọ́n wá sọ di kéré ń tẹ̀ ó ní pé ẹ̀kejì tó fẹ́ jáàjá kì ní tún wò pé èsè wọn náà ni sórí ẹ̀kẹta tó fẹ́ jáàjá báyìí kí á ní kì ní wọn lọ́bàmù lánàá ọkọ̀ ojú kan aláwọ̀ rẹ̀ kí ni wọ́n mú láwọ̀ pọ́tù dáadáa ẹ̀mí èṣù ló ní kọ́ lọ pé ó ti rò pé agbára ìṣùgbọ́n gbé wọ̀ wà láìkẹ̀ ní ui ní zoo one b ní the record is there pásítọ̀ kọ̀ọ̀kan ti fẹ́ ẹ̀yà lọ kẹ̀mí ó bá fà á yà kẹ̀mí ó ṣe kí ni ó fi lára ìlú torí náà irú ẹ̀ ní èṣù yẹn ìwọ tó bá ti rí pẹ́ ní èṣù rẹ̀ fọ́ sọ fáwọn àlùfáà kan ṣe rúkìá fún ọgbọ́n tá à sọ fún àwọn àfa àkànṣe kí ni o tó ṣe rúkìá fún ọ kí wọn náà wá máa ṣe àwọn àbùkáàbù kọmọ sàskáàbù àárọ̀ àskáàbù rẹ̀ ọfẹ́ wọtọ́lẹ̀ sàskáàbù ọfẹ́ sùn gbogbo tẹ̀mí ayé rẹ̀ mọ́ sàskáàbù máa ọba ẹ̀mí burúkú ní sọ fún ní ignorance is not an excuse ignorance is not an word excuse so oríkẹ́ yìí ní pé mi ìmọ̀ ibo náà ti excuse alẹ́bí mọ́sá á inú bí púpọ̀ tó rẹ̀ sáàmì gbogbo ní ọ́ ó ní kọ́ọ̀lá alẹ́bí mọ́sá ní pé bàbá ọ̀yà tó wá dúrí fàyín nà lákàfẹ́lẹ́ àyà kì á ń tẹ̀kú làlàní sáà wá ìnà lákàmà وانظر إلى إلهك الذي ظلت عليه عاكفا لنحرقنه ثم لننصفنه في اليم نصفا Mọ́sá ní kúrò níwájú mi sórí nílé ayé yìí, ó dẹni tí gbogbo ayé ọmọ sá fún. Só rẹ̀ ìfẹ́ rẹ́kọ láàmì nǹkan kan burúkú ò ní fọ́ pé tí wọ́n máa wọ̀ fún, ẹni tí wọ́n máa sá fún. àwọn afọ àtọ́ máa ní ẹ̀ràn lé kí táwọn gbà lérò ni pé olè ọmọ ọ̀sá fún lè àwọn àjọ ọmọ ọ̀sá fún lè ẹni bí ọmọ ọ̀sá fún lè yí wọn ò o láàmì ìsàásá lè láàmì ìsàásá ó kún lè túmọ̀ sí pé kó orí ọmọ ọ̀sá fọ kí náà ọmọ ọ̀sá fọ kí gbogbo nǹkan ọmọ ọ̀sá fọ ṣùgbọ́n ti eléyìí láàmì ìsàásá ti sáàmì èpè fáyín ọdẹ ni tí gbogbo èèyàn ọmọ ọ̀sá fún ẹni tó rí òtó kàn mọ́ láyé wà nínú alákàmọ̀ ìdá ńlá tó kó láfà ọ̀nẹ́bí mọ́tà ń sọ ọ́nà ń sọ ọ́nà tó kọ́ tí ṣọ̀ lọ gbogbo èrè rẹ ẹbú tó fi mọ ẹranko yẹn ànábì mọ́tà sọ nínú wá sínú omi ó sì lọ ẹjẹ́ sínú fi kùránì tú kùránì báyìí ní ká lè bá ọlọ́run bá wá ń sọ wípé wọ́n yìí fẹ́ kọ́lá mú ọ̀sà orí àkọ́wò iná kan bọ̀lá mú tó máa ń kó fákún lè fi ọ̀rẹ́ kọ̀ọ̀mọ́ yá Ọ̀tọ́ bóòrò ìlà bá rí ìkọ̀ọ̀n pàkòtòrò àwọn tó fákún. Ọlọ́run bá rántí ìgbà tí mo bá ń sọ fún yín, tó ń sọ báwọn ẹ̀jọ́ rẹ̀ fẹ́yìn ìjọ mi alábòsí ni yín ẹ̀ ti sàbòsí ẹ̀mí ara yín. Bèsì láti kọmọlẹ̀ ìjẹ́là pẹ̀lú bó ṣe já sí pé ẹranko tí ò tọ́lọ̀ wọn bá àlejò ọlá òun lẹ̀ ń lọ ọjọ́ sí fún ògédèbè màálù àbí ọmọ àkọ́lé tí wọ́n wá mọ́ òun lẹ wá ń jọ́sìn fún tẹ̀sẹ̀ lẹ́yìn ọ̀bọ̀ wọn ọba fàtúbú náà ànábì ọlọ́run táwọn ànábì ọlọ́run wá dá sí nìyẹn báyọ̀ bí musa ti jẹ́ kọ́yẹ̀ wọn pé ṣírìkù lẹ́ṣẹ́ ó ti dín ó ti jẹ́ kọ́yẹ̀ wọn pé ń tọ́sí ọ̀dá ṣùgbọ́n ká ní wọ ni àbírú àwọn tẹ̀sìrì yúùn àwọn tí máa kà fara gbogbo mùsùlùmí kí wọ́n mú ah! Ah! Ah! ọwọ́ ń ṣe ewúrẹ́

àǹfúsà kan ọyẹ máa fara yín. Záàlì kan mọ̀ kan èrò ńlá kó mọ̀ ìdàbà rí kọ̀ nípa àbáàlẹ̀. Àtúndì kí ẹ máa fara yín yẹn pẹ̀lú orí wà fún yín, tẹ́ ẹ bá fara yín ẹ̀mí láforíjì ọlọ́run para yín, ibi ẹ para yín dé tọ́lọ́ ti sí yín, ẹ̀jẹ̀ tẹ́ ti sálẹ̀ ọ̀ láti foríjì إنه هو التواب الرحيم àfọ́lọ̀ ńlọ́ba ayé bá ń sọ yìí òun náà lọba tí ma ń gbà ìwàdà. òun lọba tí ma ń rí jìn ẹrú rẹ̀ òun lọba tọ́já sí pé agara ìdá láti gbàtúbá lọ́wọ́ tọ́ba wá tó yóò ẹrú ọlọ́kẹ́ ní ìparí torí àsìkò tó ti lọ sáà pẹ́bẹ̀rẹ̀ ọlọ́kọ̀ọ́bà lẹ́sẹ̀ lọ́wọ́ wa ọlọ́run ọba àlékẹ́ ọláwà padà ṣàtúbà wọn àwọn àfáà lóníranran ọ̀rọ̀ ló wáyé wọ́n ni wọ́n wá ń wá ìta àlèwé bí àdá o tó ní wá ń fi para wọn jẹ́ lómi ẹlòmíì àbá wọ́n mọ̀ pa wọ́n pa wọ́n pa wọ́n jẹ síra wọn la. kódà àáfàá ní wípé nígbà tó fi wọ́n para wọn ta wọ́n tó wá ń dúra wọn sínú odò àdúgbò mi wọ́n lé èèyàn tí wọ́n rí ní wọn lọ́bí sàbọ̀ ẹ̀yìn náà alfa wọ́n rí seventy thousand tí wọ́n ti para wọn. ọ̀ àwọn ìṣẹ́lẹ̀ pọ̀ seventy bí mo ọlọ́run á ní ọ̀dà ẹ má para yín lọ́bẹ̀. wọ́n ti pẹ́ lẹ́yìn ìgbà náà awọ́hàlọ́wù ìlà musa an hasbiya fàkọ́dọ̀ ọ̀yà oṣù tó mi báyìí mo ti gbà tító mo ṣe kí ni o mo ti gbà tító ká má ṣe kí ni o ká má para àwọn ọmọ. fẹ́ẹ̀ ni pé ìdí mo fẹ́ fàyọ̀ ń bẹ̀ ká jù láàyà fẹ́ẹ̀rẹ́ mi àti ọlọ́run ká para wa báyìí.

wọ́n ní láyé bàbá nàbí Musa tó ti jẹ́ gbogbo ràkún ẹ̀rọ ràkún ní àwọn màmàlú wọn tó jẹ́ oníná farabalẹ̀ dáadáa wọ́n ní àrá sán láti sánmà ó sì gbé lọ sótìyé àrá yẹn tó wá sàn yẹn lẹ́yìn ìgbà tó para wọn débi kan lọ́nà òfin níbi tó mọ̀ dárí jẹ́ wọn ká má para wọn mọ́ ó ti tó làwọn. sọ̀rọ̀ ní pípa tí wọ́n para wọn yìí àáfàá lọ́pọ̀ ẹ̀ má ṣẹlẹ̀ sí ọ̀ṣẹlẹ̀ síjọ kan rí láyé kọ́lọ̀ wa ní ká máa para wọn bá òun ìgbà ọmọ Ísírẹ́lì torí kí ni o bí kò gbìyà nìyẹn torí pé wọ́n ya tọ́ọ̀gì mọ́ lọ́wọ́ lọ́wọ́ wọn àgbọ́tọ̀ lọ́wọ́ wọ́n gbẹ́rù gbọ́n rí wọ́n pa wọ́n bẹ̀ síra wọn. àwọn nínú àwọn àbúrò nípa ẹ̀sìn wọ́n ní lẹ́yìn ìgbà tí wọ́n fẹ́ para wọn tí

ọlọ́run wa ni tó bàbá tó bá yín sàmójúkú ẹ ṣe bẹ́ẹ̀ mọ́ o wà á wọ̀rọ̀ ọlọ́run wa pa láṣẹ kó sọ fún wọn pé kí wọ́n dáwọ́ àṣùlù àwọn tó fi para wọn kan dà dúró kán mọ́ para wọn pa ara wọn mọ́ ọlọ́run wa forí ọlọ́run jà wá náà kí ní àwọn ẹ̀kọ́ wo la rí kọ́ nínú àwọn ááyà yìí alákọ̀ọ́kọ́ nínú àwọn ẹ̀kọ́ tá a rí kọ́ òun náà ni hikimatu lọ́ọ̀rì tààlà sí tẹ̀kùdírì àìsù wa àdàmúsá àrùbáyí na láìlà lèyìnà sílà àléyìn wọ́n ní fẹ́ rí ọgbọ́n ọlọ́run ọba àlejò ọlá àti ìpè gbogbo ẹ̀ láàyè tọ́já sí pé ọlọ́run wá ní àdéhùn pẹ̀lú mọ́sá odidi ogójì ló fi wá bá mi torí ìtàwérétà dẹ́síwáìtì fọ́lọ̀ ọba àlékè ọlá kọ́sọ̀kalẹ̀ lóru kan ọlọ́run lágbára kọ́sọ̀kalẹ̀ lékè ní òru ẹyọ kan ṣùgbọ́n náà ń jẹ́ kọ́ gba òru fọ́ọ̀tì bàbá ní ọlọ́run ló nímọ̀ ju

àlìjáàlì àtàm wọ́n ní atóríjì mọ̀ pé aláìmọ̀kan tó pé òun làwọn ọmọ israeli bàbá ní kí jẹ́ sọ bẹ́ẹ̀ òun náà ni wípé ẹ̀rí àwọn góòlù kankan yìí tí wọ́n sọ di ọlọ́run ọba wọn wúmúlẹ̀ bí iná sọ́nà ruru dị àǹfùsìlì àwọn náà ni wọ́n ṣe fúnra wọn wọ́n ní fàkọ́dí sáà ní wàsọ̀nà àrùkù aláṣúrọ́tì sáwọ̀ ẹgbẹ́ wo wọ́n ní wọ́n yá àwọn bọ́ọ̀lù ọ̀dọ́ àwọn èèyàn fẹ́rẹ́wọ́ náà wọ́n wá ti ṣe àwòrán bí akọ màálù wọ́n ṣe láàrú àti ìkòtò lẹ́mìí o wọ́n ní sábìlì wá sọ fún ọ wípé áádá ìlàáwù kan eléyìí lọ́nà yín wá ìlàáwù mọ́ta àtọ́nà mọ́ta fàánà sí wọ́n bá gbàgbé tẹ́rí bá láìmọ̀kan ni wọ́n wọ́n wá òkú musa náà ti sọ ọmọ náà àti kò ṣe pé ògèdè ń gbé màálù yìí òun ọba rẹ̀ aláìmọ̀kan òun ni wọ́n. bàbá ní wà ní nínú àwọn àǹfààní sáárí àwọn yìí anna ti káàdà owó lè à ń ní bí wọ́n ṣe mú ògèdè akọ màálù yẹn tí wọ́n ń bàbá ńlá ni torí yẹn wà bàbá ní wà mí nínú rẹ̀ òun náà ni sáàtò hẹ́lìláì àgbàwájá ah sùúrù ọlọ́run pọ̀ wà láì sùúrù ọlọ́run pọ̀ ìwọ náà máa wọ ọlọ́run tó làwọn lọ́wọ́ fíráwó náà ní tí wọ́n ní sọ̀rọ̀ ọlọ́kùnrin ṣe kí ni o ló fi ń dúpẹ́ tọ́lọ̀ ọ̀bá ní sùúrù tó bá jẹ́ bá yàrá àwọn tá a máa ń tètè ìbínú báyìí ni ọlọ́run fẹ́ pa wọn lójú ẹsẹ̀ ṣùgbọ́n tó ti bẹ́ẹ̀ ọlọ́run tó wò márùn-ún wọ́n tó túbá ó tó forí jẹ́ bàbá nílá rẹ̀ náà ni pé àṣekẹ́ èèyàn máa lámòjúkò a máa di dandan ìṣúkúrì kéèyàn bá ti lé ń dúpẹ́ fọ́lọ́ torí pọ́lọ́ ni làálà kan tẹ̀ṣkòrò kẹ́ẹ̀ lè bá dúpẹ́ fèmí ọlọ́run bàbá ní gbogbo eléyìí gbogbo ẹni tó bá ti ń dúpẹ́ ọmọ ń jẹ́ kọ́lọ́ wọn sàmójúkò àwọn aburú tí wọ́n ti ṣe a sì máa jẹ́ kọ́lọ́ ọba àlejò ọlá kó tó forí jì wọ́n àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nígbò bá di ọ̀la pẹ̀lú ọ̀dọ̀ ọlọ́run a máa tẹ̀síwájú abẹ́ ọlọ́run ọba alágbára ọba ọ̀kan ṣoṣo gbogbo àwọn tá yìí ọlọ́run kó wúlò fún wa wọ́n ṣe ní ọ̀gbọ́n fún wa láyé àtijọ́ وسلام على المرسلين والحمد لله